قال المصنف رحمه الله تعالى في كتابه بلوغ المرام من أدلة الأحكام باب صوم التطوع وما نهي عن صومه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصومن أحدكم يوم الجمعة إلا أن يصوم يوما قبله أو يوما بعده متفق عليه بسم الله الحمد لله والصلاة والسلام لتمان الأكملان على سيدنا سليم وعلى آله الطيبين الطاهرين وصحابته الأكرمين الأبدين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد itu بحديث di hadis ini nih hadis ini dan lah atau kerja untuk untuk kau àbí nǹkan tó bẹ́ẹ̀ sọ́ọ̀sì níbi hadithi wọn náà kẹ́rì pé àfàwà alimọ́ ibn hajar rahimahullah wọn sọ pé hadithi muttafaqun alayhi muttafaqun alayhi bí àwọn onímọ̀ ṣe ń lò ní hadith ìsìláhù wọn wọn náà ní pé wọn máa ní muttafaqun alayhi dáhùn ní hadith ìyẹn ni pé alimọ́ bukhari àti imọ́ muslim wọn jọ gbé hadith yẹn jáde an tariqi sahabiyyin wahid an tariqi sahabiyyin wahid so iná ọ̀dẹ̀ dé àdéhùn so kí ó lè ṣeé ṣe kọjá pé wọ́n tún papọ̀ bí wọ́n ṣe gbé àdéhùn jáde wọ́n tún dàgbà àdéhùn yẹn wá oye tí wọ́n ní tìfakọ̀ lórí rìjálì ń za ìdí ní alá àṣàhàbì pẹ́ẹ́pẹ́ àwọn tó tún ju ẹni pé tí ò tún tọ́ sọ ẹ̀yàn pẹ́ẹ́pẹ́ láti gbé tán ti gbà á ó tún yàtọ̀ sáà àṣàhàbì ẹni pé láti pé ju ẹ̀sìn النافع النافع النافع مولى عمر رضي الله عنه عن مالك النافع مولى عمر رضي الله عنه عن عمر بن الخطاب رضي الله عنهما عن الصحابة رضي الله عنهم سو في قال حديث إمام مالك ده حديث حديث يحيى يحيى يحيى بن يحيى الليثي هذا حديث هذا إمام مالك إمام مالك ده هذا هذا أفهم نافع mọ́lá Umar rọ̀jọ́lá ọmọlá ibn Umar rọ̀jọ́lá ń jẹ́mi àwọn so àwọn dà afáàmọ́ rẹ̀ kí wọ́n jẹ́ náṣẹ́rì wọ́n dá látọ̀dọ̀ Abdullahi ibn Umar ibn Umar so alẹ́ nàbí sallallahu alaihi wasallam so kí alimami Bukhari alimami Muslim nínú kí wọ́n jọ pa kí wọ́n jọ gbé hadith wọn jáde láti ọ̀dọ̀ ibn Umar rọ̀jọ́lá láti dúró ní tí wọ́n ń pè ní mustapha kàlẹ́ yìí nípa ń pè ní mutafakun alẹ́ lọ́dọ̀ tí wọ́n nínú òṣèlú àhàdùn hadith ní wọ́n bá ní mutafakun alẹ́ yìí ó lè jẹ́ pé wọ́n papọ̀ náà alàrìjáàlì za ìdí ní alá àṣàhàbì ó jẹ́ pé lórí àti ọ̀dọ̀ alátọ̀dọ̀ tí ètò ṣàhàbì gan wọ́n papọ̀ ṣùgbọ́n almuhim wọ́n papọ̀ lọ́dọ̀ tani ṣàhàbì tí wọ́n bá jẹ́ pé mutafakun alẹ́ lọ́dọ̀ máa Bukhari máa Muslim tí wọ́n dàrí lọ́nu. ìgbà àwọn fuqaha àwọn wọn lọ so èyí ni imam bukhari àti imam muslim wọn lè dá wọn lè dá hadith wa ṣùgbọ́n wọn lè má pàdé látọ̀dọ̀ sàhábì wọn lè má dá látọ̀dọ̀ sàhábì kan wọn pèjú imam bukhari rahmanulah wọn dá látọ̀dọ̀ abdullahi ibn amr ibn naas ibn naas radiyallahu anhu wa anhu ma ansa wa ansa sahabati kaka imam muslim dá látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhu ma ansa sahabati so ṣe wọn ṣùgbọ́n èyí ju àánú so ọkálùkù wọn wọn wà nù sàhíhù wọn so àwọn kan náà sọ pé alẹ́ ní mọ̀tàbàkùn alẹ́ ìtàbàkàlẹ́ ṣèkà ẹ máa ní mọ̀tàbàkùn alẹ́ so àwọn lè gbé ní táwọn dàlẹ́ lónìí so tó ti yé ǹdọ́n mm. tẹ bá wo hadith wọn ẹ rí pé banu sẹ́mọ̀ mọ̀ Bukhari ẹ sì ẹ sì banu sahih al-imami Muslim ṣùgbọ́n tó yẹ pé ọlọ́wọ́ má jẹ́ náà tọ́rí kí sọ̀hábí yìí wáhì ǹdọ́n sọ ní àwọn onímọ̀ hadith wọn wá sọ pé mọ̀tàbàkùn alẹ́ yìí ní mọ̀ عجبكم عن ميدي سكنين اتفق على رواية هذا الحديث عن طريق صحابي نعم. واحد نعم. سواء كان صحابي كان في الدوايو أجاكي ما تطاقنا اتفق على رجال زائدين على الصحابي أما يكون عن طريق صحابي واحد أو أو أو أو اختلفوا أو اختلفوا في رجال زائدين على الصحابي سنان قصد تقوم بالصحابي وتي أنا عن حديث نعم أنا حديث حديث يروي بما لوري سلاح المحدثين إنان سو متفق عليه يعني سو تباو سما بخاري سما مسلم هذا فات صحابي كان سبحان الصحابة أبي هريرة جدا هذا الآن تبع لنا الصحيحين يعني سو لوري سلاح المحدثين نعم نعم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصومن أحدكم يوم الجمعة إلا أن يصوم يوما قبله أو يوما بعده هذا سأنه مسألة طبعا بحديثي أتوقع كون سنكوي كني علا كني ديتان فيني كما دا لدى جمعة ìṣẹ̀lẹ̀ nìkan dáa ní àtìsọ àdájọ́ táwọn onímọ̀ sọ nípa ẹ̀ nígbà mu ẹ̀rí tó wá Mm. sotie so bákan náà ara sí pé haram tó jẹ́ yìí ẹni tó bá dá lọ́jọ́ ẹni tó ń pè ara rẹ̀ ẹ̀rù sọ̀hẹ́ torí pé a ní náà ìyẹn wa mùsàbùn àlá ráàtì ìmọ̀ ní àn ẹ̀bà àwọn àlàyé tó ṣe síwájú àbí ìdáǹkì kí ni ẹ̀ là gangan àwọn onímọ̀ kí ló fà tí wọ́n fi ní ká má bẹ́ẹ̀ lọ́jọ́ jùmọ̀ àwọn tí àwọn onímọ̀ sọ ọkọ̀ díẹ̀ so ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n ní

نساء النبي صلى الله عليه وسلم من كان متطوعا فليصم يوم الخميس يوم الخميس آه، فلا يصم يوم الجمعة فلا يصم يوم الجمعة فإنه آه، فإنه يوم طعام وشراب وذكر وذكر فسقي حديث هنا عموما من حسنات so حديث حديث ناس حديث واجب ọjọ́ jùmọ̀ o tọ́ba tí wọ́n bá fẹ́ tí wọn bá fẹ́ gbàwẹ̀ tàtọ́ rúrù kò sí tó bá dín bẹ́ẹ̀ pé kéèyàn gbà ṣùgbọ́n ọjọ́ làmísì kéèyàn gbà láàrẹ̀ tó bá rí pé juma ni juma ti sọmọ kéèyàn gbà ọjọ́ làmísì ní ààrẹ̀ tí wọn máa gbà ọjọ́ juma ní ààrẹ̀ fàlàyà sùn láàánáhíà láàánáhíà láàánáhíà náà so fàlàyà sùn yawm al-jumu'ati fa innahu yawm ta'amin wa sharabin wa dhikrin èèyàn lè dàrẹ tẹ̀tọ́ rò lásán yàtọ̀ sí ọjọ́ ààrẹ súnmọ́ tó bá tí ó bá wùyà kí wọ́n tún fi ààrẹ súnmọ́ náà èèyàn lè ṣe bẹ́ẹ̀ ní kọ́sà tí máa bọ̀ sí ọjọ́ tí wọ́n ní ká má dàrẹ̀ kọ́sà tí máa bọ̀ sí ọjọ́ tí wọ́n ní ká má dàrẹ̀ torí bá anábì sọ pé sọ́sọ́ di hadith yìí hadith fẹ́ gbọ́n lọ́gán náà man kana mutatarri'an yasum yawm al

yìí túmọ̀ sí pé wọ́n fi ọjọ́ júmọ̀ àjọjọ eid bí ó ṣe yẹ kájọ ẹ lọ́jọ́ eid pé pé ìwọ ní kájọ ẹ lọ́jọ́ eid of fitr àti eid of adha bẹ́ẹ̀ ni haram ní kájọ ẹ lọ́jọ́ júmọ̀ àti àwọn ìṣẹ́pẹ́ karaha ní karaha tazim wọn sọ kò débi haram ṣùgbọ́n sọ náà wọ́n á yàn màkà náà sáré pẹ́tọ̀ àkọ́kọ́ ni ẹ̀kejì wọ́n ní ẹni tí ní ká pé ká má fi lè di pé à ń jẹ ọjọ́ júmọ̀ tóbi à ń jẹ ọjọ́ tóbi di pé ọjọ́ júmọ̀ ò ẹ náà ní àwọn àgbẹ̀ àmà dára dá ń bẹ́ kàkà báwọn ní àmà dára sí àti pé àwọn ìgbà tó jẹ́ pé àwọn Yahudi ní bí ọjọ́ sábà tóbi ọjọ́ àṣọṣọ sí ká má kó sínú ẹ̀ ẹ̀gbẹ́ náà ìgbà yẹn bẹ́ẹ̀ tí àwọn bá ti ń dára bẹ́ẹ̀ tí wọ́n ti ń fún ní special clinic àná àbí ọ̀gá onímọ̀ àwọn ní هذا منتقد بيوم يكون يوم الخميس يوم يوم يوم يوم الاثنين يوم الخميس انت سون هو منتقد يعني يعني pé àdìgbà wọlé so ntí ọjọ́ ọjọ́ àdàbẹsẹ nǹkan àti ọjọ́ júmọ́ àti ọjọ́ àti ọjọ́ ṣìmọtìǹpì ọjọ́ monday láti ní so kò mú ìgbà tí wọn ti ní ká dára ẹ lọ náà dára ẹ lọ kò ní nǹkan ṣe tààrí yẹn sókè lọ́kàtà lélẹ́ ìmọ̀ so so that ọ̀rọ̀ kẹta tí wọ́n sọ wọ́n ní khawfa wujub i'tiqadihi li khawfi i'tiqadi wujubihi ìjà fi ní káwọn dáhùn bẹ́ẹ̀ ni pé wọn ò fẹ́ kí kọ́mọ̀ sí lọ́rọ̀ yẹn gẹ́gẹ́ bí anabi sọ̀sọ̀rọ̀ àti anabi sọ̀sọ̀rọ̀ wọ́n ti páyà rẹ̀ léyìí wọ́n ti ṣe wọ́n ti rẹ̀ léyìí ló kí wọ́n hánà pé káwọn èèyàn má tò lẹ́yìn àwọn níbi nígbà tí ẹni mẹ́fìlá lóru nínú ààwẹ̀ so ọ̀rọ̀ àkọ́kọ́ tá níbi ẹni mẹ́fìlá lóru nínú ààwẹ̀ tán láti tahajjud táwọn sọ̀hábà mà wọ́n lọ tò lẹ́yìn wọn bá wọn kí wọ́n jọ kí kí wọ́n yàn ọjọ́ ọjọ́ kejì náà bẹ́ẹ̀ àwọn ọjọ́ kẹtàdínlẹ́rin ànábì ọjọ́ bẹ̀ sí wọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn bí wọn sọ̀dí fún wọn pé àwọn ti mọ tí ẹ̀ṣẹ̀ náà dára ní tọ́jú náà tọ́jú náà wọn ṣe táwọn táwọn jáde sí ọjọ́ kẹtàdínlẹ́rin àwọn ọ̀rọ̀ tẹ̀wọ̀n bá jáde sí tẹ́bá tó pẹ̀lú tẹ́bá tó tẹ̀lé yàrá kọ́mọ jẹ́ kọ́ lọ́wọ́ ṣe lẹ́wọ̀ àti wọ́n ṣe lọ́dọ̀ rẹ̀ lórí yìí tẹ́jọ́ àdìpé wà lágbà ẹni tẹ́ni lè ṣe ẹni náà sòtì ẹ́ wọ́n ní bẹ́ẹ̀ nánú eléyìí náà nígbà tó ní káwọn dé àlọ́jọ́ jùmọ̀ tí wọ́n bá tẹ́tí káwọn dà lọ́jọ́ jùmọ̀ wọ́n jẹ́ èyí ń pété ta ní apútà tí wọ́n dà lọ́jọ́ jùmọ̀ lásán tó wà lọ́dọ̀ bá a lọ mọ́ lè làgbà tí mo bá lọ mọ́ so wọ́n á sọ pé irú eléyìí tí wọ́n sọ yìí náà irú eléyìí tí wọ́n sọ yìí náà ọ̀rọ̀ tó lẹ́nu so ọ̀rọ̀ tó lẹ́nu so torí pé irú eléyìí gan rọrùn kí ẹ pé kí wọ́n kọ́kọ́ ṣẹlẹ̀ bí ààrẹ yọ́mù ìsìlẹ̀yìn àti yọ́mù ìhàmẹ́sì àmọ́ ìṣàṣe ní ẹ̀tọ́ so irú eléyìí náà ẹ̀kọ́ wá ń bẹ́ẹ̀ so iná tí wọ́n sọ náà ni kí wọ́n ní lẹ́àlá yàtọ̀ fàdínsá ansáyẹ̀d ànúwáyé àlèbàdà ṣùgbọ́n kìlọ̀ kí tí wọ́n bá dá rẹ̀ ṣe ẹlẹ́kẹ̀rin ní àbí so tí wọ́n bá dá rẹ̀ lọ́jọ́júmọ́ kọ́ má jẹ́ pé èmi lè ṣe àwọn ìbádà mi lọ́jọ́júmọ́ bíi kéku ààrùn àdàdà ẹ̀ ṣùwàtúkà ìrìnàdùkàṣọ kan ṣùwàtúkà yàtọ̀ sí kúránì kékeré lágbọ́n jẹ́ ìrìnàdùkàṣọ lọ́jọ́júmọ́ àwọn ìrìnàdùkàṣọ jẹ́ pé ẹ̀rọ tó wá fẹ́ adé tó wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀nà tó gbà wá ó kúnra wọn pa bí jẹ́ pé adé sìn yẹn wà hasan rẹ̀ rèé adé sìn yẹn ti jẹ́ pé ti adé tó dáa láti fi ṣẹ̀rí ni ẹ̀rọ àwọn tí wọ́n ti ṣèjọba tó fún àpẹ pé hasan rẹ̀ mọ̀júmọ̀ tó kàdé mọ́ hajar hamadan bíi tíra wọn tàkìrìsì habib so wọ́n ní tí ọdọ́rùn kan bá rùn tí wọ́n bá dá rẹ̀ ẹ lẹ́ má lè ṣe so nǹkan fi ní ká má dá rẹ̀ ni eléyìí ni alimá ibn hajj alimá ibn Nawawi rahman ṣe kìyàr àwọn sọ pé wà lọ́jọ́ nínú àwọn tàbí láti wọ́n sọ nínú àwọn òdì tí wọ́n sọ sọ́dún ní Canada rẹ̀ èyí táwọn sọ pé ó tẹ̀wọ̀n ni ṣùgbọ́n àwọn kan sọ pé ara tí wọ́n sọ tí wọ́n sọ ó lè ṣẹlẹ̀ náà níbi pé ká bẹ̀rẹ̀ síwájú ká bẹ̀rẹ̀ kan síwájú ká bẹ̀rẹ̀ kan tàbí ká dá ọ̀kan lẹ́yìn rẹ̀ ká dọjọ́ là ní sí àbí ká dọjọ́ lọ́jọ́ lẹ́yìn tí màá náà ẹ̀ sọ náà lè ṣẹlẹ̀ wọ́n ní padà àwọn ń dáhùn pé a padà àǹfààní ààrẹ kágbà rẹ̀ síwájú rẹ̀ ní bíyà mọ̀nàkámi kágbà síwájú rẹ̀ àbí kágbà sọ́ọ̀tù lẹ́yìn rẹ̀ wọ́n ní pé ìbádà tí àwọn bá lè ṣe ìbádà tí àwọn bá lè ṣe tó yẹ pé ìgbàdàn bá gbọdọ̀ jùmọ̀ àwọn ìbádà tí àwọn bá lè ṣe ọlọ́run fi ààrẹ tí wọ́n gbà ní ọjọ́ lọ ní yọ́ sìn àti àbí tí wọ́n gbà lẹ́yìn jùmọ̀ ní sátọ̀dẹ̀ ọlọ́run fi jábọ̀ rẹ̀ yóò fi máa tún ṣe ìyọ̀n tó dínkù lórí <laughs> bá wọn ṣèkí tó tiẹ̀ àwọn ní rárá tẹ bá tọ́ lórí tẹ sọ yìí lórí tẹ sọ yìí a jẹ́ pé àwọn aṣẹ́ dáadáa méjì àwọn máa ń ṣe lójoojúmọ́ àbíjọ́ máa ṣe bìfọ́ ọjọ́ máa yàmà sáré tàbí lẹ́yìn kìíní ọ̀yà kó wọn fi dín halal tó bá wá ọ̀yà kálẹ̀ fi dín tó bá ti ó bá láyé tí òun lè ṣe látàrí pé àgbà lọ́jọ́júmọ́ bàtà ti rí ìdí kan nù súnà àbí ẹ̀rí kan pàtó tó sọ pé báyà wọ́n máa ń fi iṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ tán wọ́n máa fi ń dìkan so nípa pé so a jẹ́ pé kò possible irú àìsàn yìí ń pẹ́ ààrẹ ààrẹ bá wọn àti ààrẹ kí wọn bá já lọ́jọ́ Hamis àbí lọ́jọ́ Saturday so wọn àfi di kí wọn ti ń pè etí ààrẹ bá jẹ́ kí wọn lè ṣe náà wọn ṣe náà wọn bá dání so nínú tí wọ́n sọ òun náà ni pé wọ́n ní ẹni tí wọ́n fi ní káwọn já lọ́jọ́ Jumaa ìtorí pé àwọn hàlù kìtàb wọn máa ń dà wọn máa ń dà rẹ wọn máa ń dà rẹ lójoojúmọ́ so àwọn ibi àti káwọn dà rẹ lójoojúmọ́ sí ọdún sọlá pẹtàkì mọ kọ lọpàá ti hàn láti lè káfí yapa wọn káfí yapa wọn so ọ̀tán lélẹ́ yìí nàlẹ́ torí pé kò rìn rẹ̀ pé wọ́n bẹ dá lójoojúmọ́ ẹni tó wọn ti fẹ́ bẹ lójoojúmọ́ yóò rí ẹ̀rí kan mú wá pàtó tó lálàáfíà nínú àdéhùn àmì ìgbésẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ahlul kitab ẹ̀sùn mọ́nà yawm al-jumu'ah so so that nínú tí wọ́n dáṣọ náà àwọn ọ̀rọ̀ wọn nìyẹn so tí wọ́n sọ pé iṣẹ́ ní kámsì bàrẹ̀ ní àti wọ́n ti ní kámà ṣe kíni kámà dà ní ọjọ́ jùmọ̀ nìyẹn so ìrìn kí wọ́n máa fi dàgbà ní àwẹ̀ wọ́n yàrá nǹkan tó wà kọ́bí sọ́wọ́ lé ní ìdàlẹ̀ ó náà ní pétérì kó jẹ́ ọjọ́ ọdún ọdún ọ̀sẹ̀ ní ìyá ọ̀nàjùmọ̀ ó ti ó sì ní tí ó fi jọ édèl fótó àti édèl adá gẹ́gẹ́ àwọn ẹ̀ka ṣe síwájú ìwọ̀n kan gábà sọ pé ṣé má fi jọ nǹkan ṣé má fi kan jọ nǹkan kì í ṣe pé dandan kó kó jẹ́ pé gbogbo ibìkan náà lóbi jọ tó bá ti pé wá jẹ́ pé kò ní sí àtọ̀ láàrin tàbí jọ nǹkan dá وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصومن أحدكم يوم الجمعة إلا أن يصوم يوما قبله أو يوما بعده متفق عليه وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا انتصف شعبان فلا تصوموا رواه الخمسة واستنكره أحمد وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا انتصف شعبان فلا تصوموا رواه الخمسة واستنكره أحمد انت أجلس من سكوتي ابدي الجمعه so asáré àti uh, ṣàbánu bá tẹ tó bá ti dè dájì ká má gbà rẹ ká má gbà ṣàbánu ká má gbà kásánu rẹ náà ó ti ṣàdé sàn sàn àdéhùn ìyá onímọ̀ sí apẹ níbi àdéhùn náà so ó lára fi ọ̀bàrà àlàáfíà so nínú rẹ̀ wáyà aláàbọ̀n abdulrahman an abiy inan so wọ́n ní kò sẹ́ni tọ́jú àdéhùn ọlọ́tọ̀dọ̀ ìyá àti eh, àlàá an abdulrahman an abiy. náà ni máa ń dá sọ pé ọmọ mùsàórì ń dá wa bẹ́ẹ̀ náà ni abu umayr bẹ́ẹ̀ náà ni zuhair bin muhammad an ala bin abdulrahman an abi ما عبده ترى ولا ما عبده ما صلى صدق يعني ما العلاء بن عبد الرحمن هي بس هذا حديث هو يعني كان ويكره أن يحدث ويكره أن يحدث به هنا ويتال في مثال حديثه جادي أنا أبي لو علماء أحمد دافع علماء حاجة كي كيلو ديت مثال حديث عن دواي وأنا الإمام أحمد دافع أنا لأنه كان يذهب أدي كان يرى أن النبي صلى الله عليه وسلم يسبش يسبش شعبان so ṣe ká wọ́n rí pé àgbàbí yẹ́sùn ṣe àbábí Ramadan pé àtúntàn dàbí ti wà aláàbò Abdulrahman yìí ráàyè wọn ni pé ànábì sọ̀tọ̀nà wọ́n máa ń da ṣàbábí jẹ́mi di Ramadan wọ́n gbà wọn Ramadan wọ́n gbà wọn Ramadan so ìtumọ̀ ẹni pé tí wọ́n bá sọ hadith yìí jáde

أحمد أحمد أحمد رحمة آه أنا أنا سأل في حديث هو مضطرب حديث هو مضطرب آه، لا سبحان الله آه، كما حديثا كهنا وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال

tí hadisi bá ti ìbùkún bá ń gbé tó bá ti dé dàjì haram ni kí wọ́n dá rẹ̀ kí wọ́n dá rẹ̀ zẹ̀rẹ̀ tó tó wọnú ṣàbán wọ́n bá mu hadisi wípé àwọn àwọn rí pé hadisi wọn lálàáfíà wọn dá tiwọn wọ́n rí pé hadisi wọn lálàáfíà so alimam náà iná tán sọ ha hadisi náà alimam náà iná hamara ń bí tí wọ́n majmọ́ المجموع شعر المهذب so lọ́sàá bí ọ̀pọ̀lọpọ̀ ṣàfihàn àwọn ọ̀nà máa ṣàfihàn àwọn ọ̀nà pé hadisi yìí ẹ̀pẹ́ ìtumọ̀ rẹ̀ pé haram kí wọ́n dá rẹ̀ nígbà tí wọ́n dán bá tí ṣàbá nígbà tí tọ́ba di fifteen tọ́ba dá méjì. àwọn kan náà sọ pé rárá àwọn kan ní màkúrò ni ọ̀nà tó jẹ́ haram bẹ́ẹ̀ ọ̀nà tó jẹ́ haram bẹ́ẹ̀ òun ni tí ṣàbá nígbà ti ku méjì abẹ́yọ̀ torí hadisi ọ̀pẹ̀ látàkọ́dá mọ́ Ramadan lè wọ́n ní èyí ò ní haram àwọn kan sọ pé rárá mandub àwọn onímọ̀ nípa ti pé mandub ni ìyẹn ni pé ṣẹ̀rẹ́ àfẹ́ lórí kí wọ́n ṣe torí pé ní ìgbà tí ó wá pàdé bí sọ sánà wọ́n ń dáwọ̀ ẹ̀wọ̀ nílò ṣàbán dọ̀wọ̀ àbámdọ́nù sọ. so ẹ̀ka tí sọ́wọ́ tọ́lọ́ sánà ṣàpé ànábì wọn fi gbọdọ̀ ṣàbán da ààrẹ so ọ̀jẹ̀ pé àwọn onímọ̀ mi sọ pé kúlù ló ń bẹ̀rẹ̀ maxus ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olùwà ní tọ́wọ́ pé wọ́n máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ṣe àbánidàrẹ̀ ni. tó látara lẹ́yìn ni tí wọ́n sọ lọ́sùn tó dọ́gba mọ́ra àwọn onímọ̀ ni pé àǹkà sọ pé àwọn sọ pé tí wọ́n ní mọ̀ndóbi ni kí wọ́n gbà ẹni tí wọ́n sọ pé ọ̀gbà tí wọ́n sọ pé ọ̀lẹ́tọ̀ àwùjọ pé ànábì sọ̀tàn tó sọ́mọ́ ń gba ṣàbánu pé rọ̀mùdán dán ni wọ́n ní ẹni tó lè jẹ́ haramu fún ẹni tó rọ̀mùdán bá ti pé fifteen àṣọ ṣàbánu bá ti pé fifteen ẹni tó jẹ́ haramu fún ẹni tó tó bá gbà kò ní jẹ́ òye ìkẹ́ kò ní jẹ́ kó lè gba ṣà Ramadan ẹni ẹni ọjà kìnìún fún. so wọn tó dọ́gba ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n ní ẹ̀yán lè gba ṣàbánu tó bá ti dá méjì tó wọn kàn tún sọ pé tí wọn bá ti ń gbà bọ̀ tí wọ́n bá ti ń gba ṣàbá ní gbọ̀n láti pilẹ̀ àbí fifteen ọ̀gá tí ọ̀gbà tẹ́lẹ̀ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ gba lẹ́gbàá tó di fifteen pé fáà láìfù ẹgbà wọ́n tọ́jú àtàgbà ni pé àyàn gba láti pilẹ̀ o èèyàn gba èèyàn pàṣẹ láti máa gba ṣàbá tàtọ́rọ̀ nínú ṣàbá láti fifteen o èèyàn lẹ́gbàá ti gbà tí ọ̀gbà tí ọba ti kọjọ́ kàjọ méjì ẹ̀rọ wọlé so ọ̀rọ̀ tí ó dọ̀gbà ọ̀nà àbára fún mi náà ǹgbọ́n àwọn akọ́jọ́ àbá wíìkì àbí ọ̀lẹ́ wíìkì ọ̀lẹ́ ọ̀tọ̀ nìyẹn ẹni tó bá tẹ̀wá yóò so ìdí mi ìdí mi tó fi ẹ̀kọ́ gbà mí tó fi ń bẹ̀rẹ̀ hanna tó kọ́ mọ̀lẹ́ gan àmì tó jẹ́ ọ̀rìn mi lórí tí ń jẹ́ ramadan so ọmọ ọ̀bàrà tó ní ọ̀nà. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا انتصف شعبان فلا تصوموا رواه الخمسة واستنكره أحمد. كيف حديث العلاء بن عبد الرحمن التميمي حديث العلاء بن عبد الرحمن هم ضوء ها اوكي أنا اوكي هنا نعم. في حديث عند يعني عن حديث ايام السبت نعم عبد الله بن بشر نعم نعم وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا انتصف شعبان فلا تصوموا رواه نعم. الخمسة واستنكره أحمده وعن الصماء بنت بسر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم فإن لم يجد أحدكم إلا لحاء عنب حديث ساقتين نعم ليس هناك علالة الاضطراب كتير نعم يعني ايش انا ذكر مضطرب نعم نعم نعم لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم فإن لم يجد أحدكم إلا لحاء عمد أو عود شجرة فليضمرها رواه الخمسة فليمضغها فليمضغها نعم. رواه الخمسة ورجاله ثقات إلا أنه مضطرب وقد أنكره مالك وقال أبو داود هو منسوخ نعم حديثي آه، عبد الله بن بصر هذا عن سؤال عبد الله بن بصر عن أخته الصماء بنت بصر أخته من جسم الصماء آه، لقب من النجدة هذيك اللي بابك هذه سو لقب من بهية بهية سو أبي بهيمة ọkọ̀ so wọ́n di ń bi an abdullahi ke abdullahi gba wọn látọ̀rọ̀ bóńbós an ọ́kùtìrì an ọ́kùtìrì sọ́mà wọ́n ti rẹ̀ wá níbi omi an abdullahi bóńbós an abihi tọ́lá tó níbi látọ̀dọ̀ afárá náà fáà ẹ̀gbẹ́sẹ̀ bá mi ìlú náà ذكر وليس فيه ذكر أخته وذاق أخت محمد سوسي واقع عن عبد الله بن بص عن أبيه وعن أخته وفي واقع عن أختها عن أخت عن أخته عن أخت عن عن السماء في في السماء ردها يعني أنا بدك أنا لازم أشوفك من الحديث بالتراب وتعلم منه هذا وست رضا به غادي الإمام أفاد بالأفاد بالحق سيد الأسيد في التأذين في الإمام درق من الله سواء بكي البتوان كان له أفاد دعم ذليه سو ترى أن كانت حديثة يورا قد الله بن بص أن يختي يسيك أسيد وقلت أبنى أقلت أولا أختي أفاد أختي so ó sì rọ náà ní dakọ̀ wá sítọ̀ ó sì rọ nǹkan wá látọ̀dọ̀ Abdullah títí láì dakọ̀ ọ̀túnmá àìdakọ̀ ọ̀túnmá ní sáà ti gbà wọ́n ní àìdakọ̀ sọ̀hábí àìdẹ́rẹ̀ bá dakọ̀ sọ̀hábí kò sí tọ́lá kò sí tọ́lá kò sí ẹsẹ̀ kọ́tì sí àti ẹsẹ̀ ìlà tọ́lá kọ́tì ṣá so ṣùgbọ́n ọgbà àwọn ọlọ́run ajá sọ̀rọ̀ nínú àwọn tíra rahman allah ọ̀nà àwọn oníwèé orí ọ̀rọ̀ yìí so wọ́n tẹ̀ sọ pé ṣùgbọ́n ẹni tí àwọn tàn ti dáhùn abdulhaq tó ń tẹ̀lé náà dárúkọ sí ṣe lórí ẹ̀ wọ́n ní tọ́ba jẹ́ pé mọ́ṣáàtì hadith bá wà mùtà àdéjì ṣùgbọ́n mọ́ṣáàtì hadith tọ́ba wà mùtà àdéjì kò pọ́sibù so kọ́ ẹ̀ pé tí wọ́n yọ̀ ṣe ó rí bẹ́ẹ̀ wọ́n ní hadith yẹn ti sọ pé mọ́ṣáàtì hadith wà wà mùtà àdéjì. كانت اخذ الحديث من قيس ما اخذ اسمه مكان جوجو وقلب سنة إمام كان دارونا نقي مكان خروج الحديث كان دارونا نقي رواة إسناد رواة إسناد الذين خرج الحديث من طريقه شوف فان القران kí دليل délé من ṣẹlẹ̀ ní níbẹ̀ ẹ̀rùn tí ó lè wá ibi tó ti ṣẹlẹ̀ pé tẹ́tàn tọ́jú àdéhùn wa ibi إن كان من الرواة الثقات الحفاظ المعروفين بجامع بتتبع الطرق وجمعها ولو يعني حصل يعني حديث عن يعني حديث يوسف بن طرق الأداء ni kúkúrú àdìsí ìyàpẹnu mẹ́mẹ́dẹ́ كان كاذب يعني في يعني خطأ مستيك تقولوا ده كله ما مالك رحم الله يعني, يعني ما ده بني لك ده فقط دي سوسي سو سو تمہاری کو حدیث ہونے لگا سو أمام الإمام أبو داود أنا تقول حديثي أو أن أو منسوخ أو منسوخ so hadith wọn ní wọn mọ̀ sọ fún yẹn pé wọ́n pa àdájọ́ rẹ̀ rẹ̀ ṣèǹkan ní kí wọn náà dálọ́gbà sátọ̀dẹ̀ ní àbí. tó bá yẹ kó bá rọrùn kí wọn bá ní tí wọn fi já rẹ̀hùn àti kí wọn rí igi grape nínú ìgbà ibi tí pé mo sọ̀rọ̀ kí wọ́n kà fún wọn báyìí kó fi já rẹ̀hùn kó ya bírèkẹ̀ kó fi bírèkẹ̀ rẹ̀hùn sàn àbí ọ̀rọ̀jà ṣẹ́jà rẹ̀ kí ni igi èkéyìí igi tẹ̀lá sàtẹ̀lé kẹ́ fún wọ́n sáà dìjà rẹ̀ tí hadith ń sọ. so àwọn ní hadith wa mansukh mansukh tí mansukh hadith náà padà jọ rẹ̀ ọba àti àyà náà tí wọ́n mansukh àti wọ́n padà jọ rẹ̀ náà nítorí padà jọ náà ni pé رفع الحكم الشرعي بخطاب متراخ عنه بعد العمل به ìdájọ́ tó ti síwájú kí ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ́kọ̀ fún nǹkan kan parẹ́ بخطاب شرعي بخطاب شرعي قالوا ìdájọ́ mi tó wá ìdájọ́ mi tó wá tó wá pé pé ìdájọ́ tí òwà tó fi pàtàkì kọ́ ọ̀hún yóò wá lẹ́yìn rẹ̀ yìí o kò tiẹ̀ báàdàn amálẹ́bẹ̀hì lẹ́yìn ìgbà tí wọ́n ti lo ìdájọ́ tó ṣíwájú tí wọ́n bá ti lò èyí tó wá lẹ́yìn wọn máa pè ní mọ̀kásís ní ọ̀sọ́fẹ́k tó wáyé pé gbólóhùn tí ìdájọ́ tó wá ṣíwájú ṣe wá látọ̀nà ààbò tó bá jẹ́ pé tó bá jẹ́ pé gbólóhùn tí hadith ẹ̀rí tó ṣíwájú tó fi wá ọjà mutlaq so ní tó bá wá kí wọ́n tó lo hadith yẹn ní wọ́n máa jẹ́ muqayyid fún وإن أتانا خص بعد الأمل نسخ والغير مخصص جديد وإن يكن تأخر المقيد عن أمل فالنسخ فيه يؤهد نعم

saturday sunday ọdún ló jẹ́ yọ́mà ẹ̀ẹ́dẹ̀lẹ̀ mùsùlùkì orí ìdò ọkọ̀ lẹ́fàhùn ọjọ́ ọdún ló jẹ́ fáwọn mùsùlùkì ní olùṣẹ́bọ ìgbà tánsẹ́sì ní olùṣẹ́bọ ni wọ́n ṣe máa ń lẹ́sìn kìrìsìtẹ́ǹtì àtẹ̀lẹ́sìn jù ẹgbẹ́ wọn tó ń gbọ́ tó ń ju kí wọ́n sọ pé ọlọ́run kó mẹ́ta lọ ẹgbẹ́ ọlọ́run kí wọ́n sọ pé anábì yìí sá ọmọ ọlọ́run ẹgbẹ́ fẹ́ẹ́ mọ̀lẹ́bí aṣọ́jú àfáàgbà wa ti rí Abdullahi ibn Umar ọjọ́ làánú náà so àdéhùn wọn gbàlérò pẹ̀lú àwọn ọlọ́jà náà sèk tó nígbà tí nígbà náà ti ń ṣe tàbí tí ń tàn pé ìgbà tí wọ́n ti kọ́kọ́ kọ̀ fún wọn tí wọ́n fi ṣe wọn ṣe tí wọ́n ṣe tí wọ́n ń gbà wọ́n ti màdúró tí wọ́n ń sọ àwọn ti sọ pé kàtẹ́gbẹ́ ti sàdéhùn kàtẹ́ tó máa bá tàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n dáhùn ìfẹ́ tí wọ́n fi mú ní so hadithi ní ayé rẹ̀ wà pé jẹ́ kíkọ́ fún atẹ́ni ká máa kọ́ àrùn ká máa ká máa bára so aláàbọ̀ ṣeré pé haram àwọn kan kọ́ sọ pé mọ̀ kúrò ní so torí pé àwọn kan sọ pé mọ̀ kúrò ní wọ́n ní ilẹ̀ tó rìn nínú hadithi ọmọ ìwọ̀n ní ọmọ ìsálámà ní orí pé hadithi wọn náà ó ní torí ìyàpọ̀ ní bẹ́ẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ pé anábì fi ṣàlàyé wọ́n fi ṣe àwọn ṣàlàyé pé ah, ààrẹ sátọ̀dẹ̀ tí mo ní kẹ́ máa dà wọ́n ẹ dàgbà ni o àbẹ́ dàrẹ lẹ́yìn rẹ̀ ni o tí mo ní kẹ́ máa dà wọ́n ẹ ṣe táwọn fi ṣe táwọn nígbà tí wọ́n dà wọ́n fi ṣàlàyé pé má kúrò má kúrò kàrọ́ àtàtàn bíi èso ti haram ẹbí kọ́dà láti ṣàlàyé síwájú so ṣùgbọ́n tí àtàtàn náà bá ṣe bẹ́ẹ̀ wọ́n fi ṣàlàyé pé wọ́n fi jíṣẹ́ ọlọ́run bá pé ẹ̀ka yìí kẹsẹ̀ má haram má kúrò ṣùgbọ́n tí àtàtàn bá ṣe àwọn kan sọ pé mustahabu gan ni tuma kí sí tánà bí ṣe wọn láàrin mustahabu àti mọ̀kúrú náà ni pé kejì kíní kejì náà lọ́kọ́ bá lára wọn tó tẹ̀lé tí a máa sọ pé nǹkan mustahabu ń túmọ̀ sí pé ṣíṣe rẹ̀ ká ṣe nǹkan ṣẹ̀dá rẹ̀ ká ṣe ìmọ̀ yẹn ètò ìmọ̀ pé abala ẹ̀dá méjì ń bẹ́ẹ̀ bí ọ̀kan ẹ̀dá méjì ń bẹ́ẹ̀ bí ẹ̀ẹ́dẹ́ni kan tán pé mustahab jánibus fẹ́l àti jánibus tẹ̀lẹ̀ ẹ̀dẹ́ bí ká ṣe ẹ̀dẹ́ ká má ṣe ṣùgbọ́n ká ṣe òun jánibus fẹ́l òun ọ̀wà arúgbáṣọ òun tẹ̀wọ̀n ju pé ká má ṣe lọ òun sì gbala dẹ́tẹ̀ mustahab tí a máa ń pè ní mandub ṣùgbọ́n alimakuro alimakuro ní tí a ما نهش ما نهش ما نهش الشارع عنه نهيا غير جازم شرعنا كما في ذكرنا أكثتي آه، إيوا جانب نجي عندنا جانب الفيلا في جانب الترك جانب الترك عنده أو أرجح في جانب الفيلا نعم. إذا كان ماشي قدام هذا كان شيء فأنت أباشي يوني نادا أنت أباشي شيء كون نشا سأكون أكثر المستحب أنت ترى شيء يندى أنت ترى شيء قد نشئ المكروه أنت ترى شيء يندى أنت ترى شيء قد نشئ أو أن مستحب كان أنا مستحب أنت تنقل بتانا بتشيء مستحب شو شو هي أنا بيسكوي كني لا تقول كشيء شو سودان أو آه، أي مكان شو أنت ما تعاني ما سنقلها آه، حديث عنك سطدين نعم وعن الصماء بنت بسر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم نعم فإن لم يجد أحدكم إلا لآح إند فإن لم يجد أحدكم إلا tayọ igi làbídùn lọ igi grape lọ. àwòrán ṣàjọrọ. àbí ike igi tọ igi kan kó sàtẹ̀ fún mánu kó fi bàrà ẹjẹ kó fi. faliam bọ́ọ̀gù ha faliam bọ́ọ̀gù ha ọwọ́ hulhomsa wàlíjálùhùn sífọ́tún ilà annahu mutarib. وقد أنكره مالك وقال أبو داود هو من اضطراب الإنسان الإنسان عليك أن تقول تنصتيه صدق في اضطراب هنا في يعني عبد الله ولا تدق عبد الله بن بصر عن أبيه اسمه ما تدق عن عبد الله بن بصر عن أختي السماء أو اسمها عن أخته السماء ولا تدق عبد الله بن بصر صوتيه عن أبيه ó sì wá tó yẹ pé àwọn ti ẹ̀dákọ̀ ọ̀tún wọn ló ń jẹ́ fọ̀mà so àwọn tá a sọ lẹ́ẹ̀kan náà lọ́wọ́ bẹ́ẹ̀ náà. لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم فإن لم يجد أحدكم إلا لحاء عنب أو عود شجرة فليمضغها رواه الخمسة ورجاله ثقات إلا أنه مضطرب وقد أنكره مالك وقال أبو داود kádìbọn wọn ní hátọn bẹ́ẹ̀ ni àdéhùn tí wọn pè kádìbọn kẹlẹ pé irọ́ ìdàkejì òdodo kan ń dàlérò so irọ́ mistake ni mistake ni sọ̀rọ̀ sọtí náà sọ torí wọn máa ń lọ́jọ́ náà ń jáde ládùúgbò àwọn ahlẹ Hijaz sọ pé èyí tí wọn dàlérò ni pé mistake mistake wọn Aisha wọn lọ sọ dáadáa lọ dáadáa àyà wọn ní nàkàn láti hadithuna àmì. أن أن أن أن مكذبين ولكن السماء يخطئ أنا تعلم دادي سات دانا صاحب النبي أي سكولا سنت لي فنورا ثم تكلم بان كان يجاني ويسن ويسن سدوا نعم نعم نعم نعم نعم نعم نعم نعم نعم صديق الله آه، عبد الله بن عمر كان الحديث عن رسول الله صلى الله عليه وسلم آه، ان الميت يعذب يعذب بقاء اهله عليه نعم رواه الخمسة ورجاله ثقات إلا أنه مضطرب وقد أنكره مالك وقال أبو داود هو منسوخ هو منسوخ نعم. وحديث عبد الكريم نسخ من وعن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال أكثر ما ك... أن رسول الله صلى الله عليه وسلم أكثر ما كان يصوم من الأيام يوم السبت ويوم الأحد وكان يصوم كلنا صباح يوم أكثر ما يوم كان نعم. خبر كان أن رسول الله صلى الله عليه وسلم أكثر ما كان يصوم من الأيام يوم السبت نعم يوم السبت ويوم الأحد نعم, نعم. أنا أستطيع أكثر يوم جاء اسمه كان المؤخر نعم نعم نعم بحديثي من عائشة أم أمن المؤمنين أم سلام أني أدت أنا بمن داعي من نوشبكان so wọ́n máa ń gbàwẹ̀ ní Saturday eh, àti eh, àti yom ahad eh, Sunday so wọ́n dẹ̀ wọ́n sọ pé ọjọ́ ọdún táwọn ọjọ́ táwọn kan àwọn mùsùlùmí mọ́ ọdún ni àwọn tẹ káwọn sì fẹ́ káwọn yapa wọn làwọn fi ń gbàwẹ̀ ń so ìdí nìyẹn tí wọ́n sọ pé àdéhùn yìí jẹ́ náà sí fún àdéhùn tí ó kọjá lórí ìwà alimam abi dawud rahmatulah aljami àwọn kan sọ pé hadith kò tẹ̀lé aláfíà pé hadith kò tẹ̀lé aláfíà sọ̀rọ̀ pé kò ní pé ànábì wọ́n ń gbà ní saturday àti sunday so àwọn kan sọ pé tó wà ní hadith yìí kò tako hadith ọ̀hún hadith ọ̀hún yẹn ni pé lórí àwọn kan sọ pé wípé èèwọ̀ ni kámẹ́tì kábíyà lọ sàpàdé wọ́n ní àdìsí lẹ́yìn tiẹ̀ wọ́n tún sọ fún wa pé ànábi ń dá ẹ̀fọ́ tàbí sunday tí wọ́n bá ti gbọ́jọ́ méjì zara tahrim ọ̀ zara ti kàrọ̀ hàtí ó ti èèwọ̀ tí wọ́n ní èèwọ̀ ni ká dára ẹ̀rọ ọjọ́ sàpàdé ó ti sọ kò dé wà mánu nítorí pé ká má da àgbà ni ká má ṣe kí ni ká má da àgbà sọ̀tọ̀rí bíi tí wọ́n ní ànábi ń dá ẹ̀fọ́ tàbí sunday wọn bí sọ́dọ̀ آه، درسني هو أنه حدثنا عائشة أنا في رجال عنها يقول إيه النبي صلى الله عليه وسلم أمان دا رجمة الأسو منذ بخانسوها أمان كما دعوان كان يصوم السبت والحدى الاثنين ومن الآخر ومن الآخر يعني من الشهر الآخر يصوم الثلاثاء والأربعاء الخميس يعني النبي طبعا دعوان رسول كان النبي يقول بعثة بسند المنبي tí oṣù yẹn bá tún dé anádọ́ tún gba sallallahu sallam wọ́n gba tuesday wednesday friday ah, sorry thursday so ṣàfihàn lọ́dún lẹ́yìn náà tí wọ́n ti anábì ń bá saturday ṣùgbọ́n bàbá wo ètò anábì dàgbà lára wọn ni santa ló ń bi hadith náà pé ìmọ̀tí wọn ti gba tí wọ́n ti gba sọ́dọ̀ sunday wọn pèsè pé wọ́n dàgbà àwọn sọ pé ká má dá wọn saturday bá ọ̀dọ̀ wọn ni mo sọ pé hadith yìí ń túmọ̀ sí ọ̀rọ̀ ìmáàmù abúdá tí wọ́n sọ pé wà násì olólága ju ká sọ yí pé àdéhì ìyá ọmọ sátọ̀dé o ìjà pé ká má dá rẹ̀ nígbà sátọ̀dé o sọ àdéhì ti parẹ́ pẹ̀lú fẹ́ẹ́ nù nàbí sallallahu sallam ànásì kan pé fẹ́ẹ́ nù nàbí sallallahu sallam so látara bẹ́ẹ̀ kò wá sí pé ètò túmọ̀ sí pé èèyàn tí wọ́n máa fẹ́ da sátọ̀dé nìkan láàrẹ̀ ọ̀tọ̀ tí pẹ̀lú sunday ó tọ́ kìí pé dandan kọjá sátọ̀dẹ̀ sunday so bí tó ń kẹ́ntì hadith ìtọ́jú náà sẹ́kù yìí ń sọ̀mọ́ tọ́pọ̀ àdájọ́ tó síwájú rẹ̀ tí ó sọ fún wa pé alẹ́ tọ̀dùgbà sátọ̀dẹ̀ láàrẹ̀ ẹ̀yàn ẹ̀sọ́ alànà fìrọ́d ọwọ́ àṣọ àbí àbí kápá ọkọ̀ mọ́ sunday ọmọṣọ ẹ̀ṣẹ̀ sọ nìyẹn so àbí wọ́n sọ wẹ̀ pé ẹ̀yàn gba friday ọgbà sátọ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ sọ ọmọṣọ níṣẹ́ àdéhùn ìlú àti ọ̀pẹ̀tọ̀ ọ̀tọ̀ ká gba ààrẹ sátọ̀dẹ̀ mi bá ti lè gba ọjọ́ àtọ̀tọ̀ wò náà ní ọjọ́ mi so ìyẹn ní lọ́dọ̀ àwọn màdìkíyà so kì í ṣe ààrẹ tí èèyàn rẹ tọ́jọ́ tí wọ́n ti gbàgbé tọ̀tọ̀ rọ ọjọ́ sátọ̀dẹ̀ kí wọ́n dàrú gbàdá fún torí ráì máa mádùkọ̀ fún ọmọ àti mọ̀ òtí náà so ìrẹ́ ni àwọn onímọ̀ mi náà ọ̀dà àkọsọ pé rárá so haram ni àkọsọ pé màkúrò ni so àwọn àbàrà tó ní ọmọ tó ṣe jù tí a bá fẹ́ gbà kó má dàgbà kó jáde kó ní xìláf tó tí wọ́n bá ti gba saturday sunday so ó ti kó pé ó dá saturday gbà ní ó sì tún ti bá íńtánẹ́ẹ̀tì ṣe sọlọ sọlọ tán lọ́dí pé hadith yẹn rìn lẹ́ni o lọ́dí pé ó rìn lẹ̀ àmì ọ̀dá saturday náà kò dàgbà láàrin wọn àdàgbà láàrin sọlọ sọlọ wọn ń gbà pẹ̀lú sunday wọ́n sì tún wọ́n sọ pé àwọn fẹ́ fi apá àwọn mùsùlùmí nítorí pé ní ọjọ́ tí wọ́n mú lọ́dún tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ kó ṣe kó kú gba sátẹ̀lẹ̀ sọ́ndẹ̀ wọ́n má dá sátẹ̀lẹ̀ kan gbà láàrẹ̀ so bẹ́ẹ̀ náà ni hadith náà aṣá pé anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n máa ń da nínú oṣù níjọ́ ni wọ́n da sátẹ̀lẹ̀ sọ́ndẹ̀ sọ́ndẹ̀ lórí gbà rẹ̀ ẹ̀ pé anábì hadith náà wọ́n sọ pé anábì máa ń da sátẹ̀lẹ̀ nìkan sọ́ndẹ̀ sọ̀rọ̀ tọ́ba sọ̀ndẹ̀ Tuesday Wednesday Thursday àìsàlàyé tó wọ́n àti ti sàlàyé ní wọ́n síwájú pé bàtà ń sọ nípa àyàmù bíi ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ nínú tí wọ́n sọ náà ni pé àyàmù bíi dandan wò ni sòtá sọ àkọọ́lù so so that àbí mọ́kànlá aláwọ̀ ti àti وعن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أكثر ما كان يصوم من الأيام يوم السبت ويوم الأحد وكان يقول إنهما يوم عيد للمشركين وأنا أريد أن أخالفهم هنا هو حديثي أنت ما ذكرنا من بعد تتوزر إن حديث السلايتي كاي أتكاي تابي شرينا أتكاي تابي أنا في هذا tí ọba sáré ọjọ́ súnmọ́ èèyàn lè gbà tí ọba ti bọ́ sí ọjọ́ tí wọ́n ní kí á má dàgbà tó rùn bẹ́ẹ̀ tó ti yé so kò tọ́ bẹ́ẹ̀ nìkan kọ́ wá sọ pé bídíà ni ẹni tó wá gbà rẹ̀ ní ọjọ́ tí ò sí tí hadith ọ̀sẹ̀ ká má gbà rẹ̀ ń bẹ́ẹ̀ tó wá gbà tó ti yé nǹkan kan sọ pé bídíà ni wọ́n dàbí tí ìṣẹ̀lẹ̀ so tó bá mọ́ ọ̀rọ̀ àwọn so kò lè ṣe fáńtì ọ̀lẹ́yìn tó sọ pé wọ́n ló tọ́ so níbi àwọn ẹni máa bá ya panilẹ́lọ́rí tí tí wọ́n tẹ̀lé ìwé àtàní ìlú tí ẹ̀rí ti dalẹ̀ lórí kọ̀tọ́ lẹ́yìn kan sọ pé bíjà ni kọ́lá bọ́ nínú ọ̀kan bá sọ pé bíjà ni jẹ́ pé ní àwọn onímọ̀ tí wọ́n ṣe ìtìbọ̀rọ̀ ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wọn jẹ́ tó wúwo tó jẹ́ fújà nígbà mẹ́rin náà ti ṣẹ̀rí kì í sọ̀rọ̀ lásán so ọ̀rọ̀ táwọn sọ nìyẹn ẹni náà tí wọ́n ọ̀lẹ́ sọ pé bídà àwọn ọmọ tí wọ́n tọ̀ wọ́n fẹ́ sọ kò tọ́sẹ̀ nǹkan kọ́kọ́ wọn pé bídà àwọn bá àwọn ẹ̀ka ẹ̀ka jẹ́ lásàkókò dákẹ́kọ̀ọ́ mọ́ àkọ́kọ́ máa bàjẹ́ àwọn èèyàn táwọn sílẹ̀kùn yìí lẹ́ kò sẹ́ńtẹ́ọ̀nà kò sẹ́ńtẹ́ọ̀nà bídà kò sẹ́ńtẹ́ọ̀nà bídà torí ọdún mọ́mọ́ tó ṣẹlẹ̀ yẹn tiẹ̀ tó lọ́wọ́ pé bídà lórí tó tẹ̀ àwọn tó tiẹ̀ pẹ̀lẹ́ tó ṣe pé kínní òun náà ti lára mi ń gbọ́ mi tó jẹ́ so wọ́n á bàjẹ́ so so that بين آه، بعد ثلاث صلاة صلاة الذكر مسألة اجتهادية مسألة آه، خلافية صوتية وقلق الليلي ممكن بعد دائم يعني، لولي خد عباد قناة ونيمة بس سيدنا أبي ريب رحمه الله فمن استتاب استتاب مالكم يكون عندك تنصى تنصى تنصى موجب تنصى مدود حديثي خيار خيار خيار مجلس لتنفذ عنده معطوه ما مالك لو تبدأ خيار ما سيدان ما سيدان معطوه ما سيدان يدين من نفسه ما سيكون مرجوح ذلك يستطاب مالكم سيء على الله ونسى يعني كما عاد ذاكر يعني يستطاب مالكم هاي <laughs> يبقى على ريب المسوي ما أرام أن يدعم لدعم أنا ذكر دلهم تجلى تدعني من علمين وانجاني سيرام قول اللي ǹjẹ́ tó bá jẹ́ ọmọ kí ó tó gbọ́ ní tó tí ẹ̀kọ́ tó tó ti ṣe kékeré tí ó ní tí ó mọ bí ó ṣe ta ámọ́ tàbí bó ṣe máa ẹ̀yà ló ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn ẹ̀rí. so ní ọmọ ní pẹ̀lú ọlọ́rí pé dọ́ọ̀ kátàl kuran ní ọ̀rọ̀ ọmọdé bí wọ́n lè kí wọ́n máa ṣe wọ́n lè pé bídíà ni bídíà ni ìmọ̀ wọn lè pé kèsè bídíà ní wọ́n lọ pé bídíà ni wọ́n ń gbé káàkiri pàrọ̀ máa máa lè kí ń dà wọ́n kékeré náà wọ́n máa ń tọ́jú bàdá wọ́n ti bàdá máa ń wọ́n rẹ̀ bá lọ́wọ́ mọ́ ànúgbìn ànúgbìn náà sọ fún ẹ̀rọ àyè máa hàdì ń bẹ̀ ẹ̀ ń tó kírun àfọ́dún náà bá tàbí àlàbá tó ń fa pẹ̀lú nǹkan so so tí náà kírun tàràwé nínú àwẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ máa hàdì máa náà pé ṣé àwọn lè ṣàdá tó ń bá parí pọ̀ ṣé káì wọ́n ṣe wọ́n lè ṣe ní àwọn máa ń parí tàràwé nínú àwẹ̀ sáwọn ìdíkì wọ́n ní wọ́n sì ṣàdúrà wọ́n sàmì kọ́lá àti wọ́n sàmì lẹ́yìn àwọn wọ́n sì kọ́ kí ni ẹ̀rí ń wọlé lẹ́yìn tẹ́ sọ̀rọ̀ yìí wọ́n ní àmọ́ máa dùn pé mo rí pé àwọn àfáà ń dun àwọn àfáà lùmọ́ kà ń ṣe sọ́sẹ́ àgbọ̀nà yẹn náà ti ṣe lábẹ́rẹ́ àmì àmọ́ àwọn àfáà ń sún náà èyí tó ń bí dáfà fún imam shafi àti fáwọn àmì kàkàbà àwọn tó so that wọ́n ní wàhálà mẹ́rin náà ti yàrá wọn náà fi rákà ṣe yàrá

bí a bá ti ń lékún mímọ̀ sí bẹ́ẹ̀ ni nǹkan àwùjọ bá máa ṣe ìtakò sí nǹkan tí eléyìí ọ̀dà tó wọ́n ọ̀dà yóò máa kéré ẹgbẹ́ wọn yé o àti dáńtá wọn mímọ̀ rí o so kí ṣe pé bóyá èèyàn ní ṣe nǹkan àbùkàn wọn rí o nǹkan tí a ti ń tẹ́ nǹkan àmúkàrọ̀ ó ní ìṣòro ó láwọn nínú májẹ̀mú ni kẹ́kẹ́ ń pín tó fẹ́ ṣe nǹkan àkọjá múkà kí ni múkà ń tíṣẹ́ rẹ̀ nǹkan máa ṣe ó jẹ́ haram wọ́n dà kẹsẹ̀ màkúrò wọ́n yẹ màkúrò nǹkan yẹn màkúrò ni. ọ̀nà yẹn ti ṣẹlẹ̀ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ kẹ ẹ haram ni kẹsẹ̀ haram so ní màtọ́ lọ́wọ́ kẹsẹ̀ haram ọ̀lẹ́ ṣe pé tó bá ṣe ọ̀lẹ́ ṣe kó ṣe ọ̀lẹ́ ṣe nǹkan lórí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n tẹ̀lé ní ìmọ̀ yẹn ọ̀lẹ́ ṣe kó ṣe nǹkan pé màkúrò jáza fẹ́ àbí àní kí àwọn máa ṣe kí wọ́n máa dún ní márùn-ún máa ṣe màkúrò láti ọ̀tọ̀dé yóò tọ̀ so ok ẹnu ṣòro pẹ̀ ẹnu ṣòro pẹ̀ ẹ̀mí tọ̀ nígbà tí tí àwọn bá wẹ́ ṣe nǹkan ṣe pé ẹ máa ń lékún ní màá ṣe òjò yóò ti wo ẹ̀rí síra wọn yóò ti so yọkọ̀ ọmọ tí ń jẹ́rẹ̀ lọ́ba tí jẹ́ mọ́tò nàìjíríà ọjọ́ rẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ọ̀run kí wọ́n ṣe kìláàfù bẹ́ẹ̀ ọjọ́ kìláàfù tán bẹ́ẹ̀ eh, kìláàfù tán bẹ́ẹ̀ tán sáńpẹ̀ mọ́ sálà kìláàfíà náà adékọ́ sálà sí àbìṣehad so tí ọ̀rọ̀ ọbẹ̀ sọ̀rọ̀ àwọ àwọn àpáàlù wọn yọ̀wọ̀ ẹ̀rí ń kálukú nǹkan bẹ́ẹ̀ so tó fi jẹ́ pé kó tó sọ pé kíní náà yóò ti yóò ní ẹ̀hẹ́n yóò wà so ọ̀n tó wọn fi bọ́ òtún tí ọba lẹsẹ nǹkan rẹ lórí tí kò tọkọ ṣe nǹkan rẹ lórí tọpẹ nasara ìṣe àkànàfíà ni tó sì tí wọn ṣe ṣe ìṣìmọ ẹni tí wọn sì pé lórí rẹ tí wọn sọ pé àwọn ẹni tí wọn sọ pé tọ tí wọn sọ pé kọtọ lọ́dọ̀ wọn tí wọn sọ pé wọn haram tó tọ́ fún wọn kí wọn ṣe àtúntò bá tẹ̀lé wọn tí wọn bá ní ṣe lọ́dọ̀ àtúntò pé tọ́tí wọn lọ́dọ̀ àtúntò haram ẹ̀ gbọ́dọ̀ ṣe ẹni tó bá yẹ pé haram nìkan jẹ́ lọ́dọ̀ tó bá ṣe òun ni wọ́n máa ṣe nǹkan rẹ̀ lórí àbẹ́ tó bá tẹ̀lé onímọ̀ yẹn torí tó bá ṣe tó bá sọ pé tọ́tí wọn lọ́dọ̀ rẹ̀ haram nìkan báyìí يقول نعمة ترى شيء أداة ترى نعمة قلت شيء حرام ينكر عليك ذلك صوتي شروط يعني كيف يقول أنا شروط والشروط لا لا لا إنكار منكر ولكن كيف يقول خلاف لا ماشي اعتبار خلاف تبع تبع ضعيف جدا ماشي اعتبار أصلا ما جاء مش شيء بيدا ملاوي هذا ساقع كاسد ما يميزه كلام قش أنت أنا تنين كل ما زاد كل ما زاد الإنسان علما قل إنكاره kéde pé báyà èèyàn ó dákẹ́ o tí wọ́n bá ti ń lé fún mímọ́ èèyàn á ní ṣe ìkárò náà dákẹ́ àyàn máa ṣe nǹkan tí ọ̀gá àwọn adákẹ́ wọn adákẹ́ tí wọ́n bá ti lágbára àti fọwọ́ yí padà oṣù tí wọ́n bá fọwọ́ lágbára ti fọwọ́ yí padà pẹ̀lú ẹnu tí wọ́n bá dáadáa yóò sì máa fọkànkọ̀ àyẹ̀fọkànkọ̀ èèyàn máa lẹ́sẹ̀ èèyàn máa lẹ́sẹ̀ sọ̀rọ̀ nípa àwọn èèyàn kàgbèrè ká má sì dọ́ lọ́nà méjèèjì ó ti yé wa náà wọn náà وعن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أكثر ما كان يصوم من الأيام يوم السبت ويوم الأحد وكان يقول إنهما يوم عيد للمشركين وأنا أريد أن أخالفهم نعم. أخرجه النسائي وصححه ابن خزيمة وهذا لفظه. إذا حديثي بالنسبة آه، ìmọ̀ yapa àwọn mùsùlùmí ní alùkìtàbù ní o àbá àwọn mùsùlùmí ní o nínú ìlànà anábì sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí káwọn ní ká tají káwọn máa fi ṣe síwájú ṣe sí àwọn tí èsè mùsùlùmí àti nǹkan tó bá pa wá pọ̀. ìmọ̀ bí wọ́n ti ń jẹ́ bí àpẹẹrẹ kan fi ń da wọn mọ̀ àbí tó jẹ́ bí ṣe àbùmọ̀ kí ni mùsùlùmí wá wa. so ṣe ah, má ẹ̀rí lápò àwọn lajú nù kọ̀tà mu rárá ọba mu so ẹ̀ á ní á ní ìdájú kan ìrà ìràjú ìràjú ẹni tí wọ́n ṣe nǹkan tó ń takọ̀ sí lọ́wọ́ pé ìlàjú ní kí sí ìlàjú ìlàjú ni àwọn tí fi máa ṣe ṣe máa ṣe lọ ọlọ́kọ̀ orí jà àwọn sọ bẹ́ẹ̀ bí ọ̀gá ń ṣe ápùlù nìkan rí ọmọ àfàwà ọ̀gá ti fi ṣe ẹ̀rọ ìtẹ̀wọ̀n bẹ̀rẹ̀ rántí wọ́n ní ìlàjú lọ lẹ́yìn kí sí ìlàjú ẹ̀sìn ní dúró náírà lọ́tọ̀ ni wọ́n jẹ́ àwọn tó ń ṣe tí wọ́n ń ta pẹ̀sẹ̀ tó ń kó lọ́la ju ojú rẹ̀ rà ọ̀nà kan ṣọ́ra ń bẹ̀. so ẹ̀rì kan náà gbèsè pé sọ̀rọ̀ wọn fẹ́ káwọn èèyàn pa wọn nítorí bá fẹ́ pa wọn kọ́ ó jẹ́ wọ́n fi mọ̀ pé àwọn ń ṣe àbí wọ́n jẹ́ ṣe ara ẹ̀sìn àbí bákan so ìyẹn máa ń jìnà sí wọn kọ́ ṣọ̀nù wa. lórí pé tí wọn bá fẹ́ bẹ́ẹ̀ sí ni pé ó pa wá pọ̀ tí wọn bá bẹ̀rẹ̀ ṣe kámi dáa lè sọ àti sọ pé mọ̀kálá fọwọ́ ẹ̀fọn jẹ́ kí ni bẹ̀tà yẹn máa ń jẹ́ pẹ́ pé ìyẹn eh, tó jẹ́ mùsùlùmí sókè yóò sì wá dé fìlà títì kò sì tàkọ̀sà rí eh, nígbà tó ti yá àyàn tẹ́lẹ̀ máa lọ pé ìrọ̀nà ìrọ̀nà ilé ó ṣe kí wọ́n ṣáàtì wọ́n kó tó ń dé fìlà títì àti ìsàrò oko sọ̀rọ̀ kí ìsàrò oko rárá àwọn Pakistan àwọn India lọ pé so ẹlẹ́mìnà dé gbogbo ọmọ Nàìjíríà ní lọ kìnnìmọ̀ tó ń ṣe dáwà yìí tó ń ṣe kọ̀ọ̀kan so that uh, so that looking at what's in your dominance so wọn àkọ́ sí ara ní àwọn afọwọ́sí jẹun báyìí yóò máa ṣe kí n tó ẹni lọ́wọ́ àti wà níjọ ọjọ́ máa tì í láti fi ẹ̀sìn rẹ̀ hàn láwọn mùsùlùmí ọjọ́ rẹ̀ gan wọn sábà wọn sí mùsùlùmí jẹun ọjọ́ sọ pé ok wọn sábà wọn sábà gbọ́ pé táǹkì ọlọ́jọ́ pé kínní wọn rẹ̀ pé kírísítẹ̀n mi nìkan ní ìgbà tó ń sábà mà sí wọn gbà pé kínní gbàgbọ́n wọn pé ìmọ̀ mọ́sáàsì ní ìmọ̀ sùkà nìgbà ọlọ́run ṣàmọ̀nà náà tí a lè parí ẹ̀ lónìí ọjọ́ ṣùgbọ́n ọdún kan ọdún kan báyìí ọdún kan ọdún ọlọ́run bá ju oṣù kan gbọdọ̀ ká parí after your question ẹ̀ bìí ní ká tó bọ́ sí ẹ̀tìkà àbí ká sì bọ́ sí ẹ̀tìkà fún náà bá ṣára àbí báwo la ṣe rí sí kọ́lọ́n jájọ́ oṣù kan gbọdọ̀ ọjọ́ àwọn dáadáa fún ara rẹ̀. ọlá ti parí ìsìyá hàn lọ́dọ̀ ṣe ti kà pé omi ẹ̀tàlá àwọn ọ̀dọ̀ tiwa náà sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn wọ́n jẹ́ ká lè parí tíra náà ó sì ní ká ní àwọn ọ̀dà ó sì gbálẹ̀ fún wa wọ́n jẹ́ ká bá padà tún lè mú ọ̀gbìn àbọ̀ bọ́lá ọlọ́run bàrà tó ní ẹ̀nà.